أعوذ بالله من الشيطان الرجيم والسارق والسارق فاقطعوا أيديهما جزاء بما كسبا لكان من الله والله عزيز حكيم fọlọ́n ọba subhanahu wa ta'ala ilé ìdílé yóò tún fi àánú rẹ̀ tóbi sẹ́wà síbi ọjọ́ òní ọjọ́ karùn-ún nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlógójì níjọ́ tàbí sọ́dọ̀ lọ́wọ́ àlùkálá ń ṣe. السلام عليكم ورحمة الله وبركاته آية يا سلام هنا نواتي تقوى في سورة المائدة آية تاسكين آية تجيني وجوشي ibi tọ́lọ́ wọn bá ti ń pàṣẹ igi ọwọ́ olè ọlọ́run wá ní àní òjò lọ́kùnrin olè lóbìnrin. níbi tí a bá ti ń lo òfin ọlọ́run ọba òfin ẹ̀ ẹgbẹ́ ọwọ́ wọn méjèèjì kíkẹ́ ọwọ́ wọn méjèèjì yẹn tó fi jáde yóò máa jẹ́ sàn fún un tí wọ́n ṣe níṣẹ́ níṣẹ́ láàbì yẹn yóò sì tún jẹ́ ìdí àjẹ látọ̀dọ̀ ọlọ́run ọba wa. nítorí pé ọlọ́run ọba. ọba olùborí ni alásìkò ìsẹ́ni a ti sọ̀rọ̀ lọ́pọ̀ fún wa lánàá nípa èrò tí ń jólè ká má gbàgbé aláwọn náà ní kéèyàn jí dúkìá tọ́lá pọ̀nlé kéèyàn mú dúkìá tọ́lá pọ̀nlé kìí ṣe tèèyàn kéèyàn sì níbi tí wọ́n fi sínú àpamọ́ tí ò ní kò ní fi hàn nínú àwọn nǹkan tá a sọ pé kátó lè fún yàn níjìyà àgbọ̀jalè ara láì pẹ̀lú kárí ẹlẹ́rìí méjì tọ́jú ẹni dọ́gba tọ́jú mùsùlùmí tọ́jú ọmọlúwàbí tí ó jẹ́rìí níwájú adájọ́ pé lágbájá jalè àríwá ẹ̀kọ́ ọjọ́ tí kò lè gangan lára òun ni ó fi ipò òun jalè lẹ́yìn khilaf ìyàfẹ́nu ti ń bẹ láàrin àwọn olùmọ̀ pèsè kan ní òwì ni àbí òwì lẹ́ẹ̀mejì. bákan náà nínú àwọn nǹkan tí a mẹ́nu bà ajẹ́kóyè wa lánàá ipe tí wọ́n bá fi gbé ọwọ́ olè á rí àwọn májẹ̀mú kan tí gbígbọ́ ọwọ́ olè tí ó fi jẹ́ ọ̀rẹ́ ẹ̀yàn olè jíjà ó ní àwọn orígun mẹ́rin gẹ́gẹ́ bá a sọ fún wa lánàá àárí olè àárẹ̀ ni tí wọ́n jí nǹkan rẹ̀ àárí wọn tí wọ́n jí ọ̀nà ewu lágbàmú àwọn agbègbè náà bá rólè ọlọ́run má jẹ̀ mú tí ó ní í ṣe pẹ̀lú olè tí ó fi dàní bí wọ́n gbọ́wọ́ ẹ̀ àkọ́kọ́ olè á ti jẹ́ mùkálà ẹni tó ti bàlágà yóò sì jẹ́ni sí àti wọ̀kọ́ lọ́rùn tọmọ tún sósì ọmọ ẹgbẹ́ àgbọ̀dọ̀ sọ́kọ́ kódà kó lé ń tọ́ wọ ohun tàbí ní gọ́wẹ̀ àní gọ́wẹ̀ tọ́bajọ́ ọmọdé bẹ́ẹ̀ náà ni a ti rèrè àgbọ̀dọ̀ gọ́wẹ̀ tó lè pé wọ́n jẹ́ ń pa tóbi jáde lẹ́yìn náà ó sọ wọn á nímọ̀ wípé wọ́n ní jíjáde nínú májàmú ń bẹ lára òsè láfẹ́ gọ́wẹ̀ ọ̀hun ni wípé irun tó jì yẹn kò ní sí irun jú ń bẹ́ẹ̀ lọ́nà wo òun náà ní kéèyàn jí nǹkan tó ti pé òun náà lẹ́kọ̀ọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀ afọ aláwọn àpẹẹrẹ tó pọ̀ bíi kí bàbá ó jí nínú dúkìá ọmọ rẹ̀ àbí kọ́ ọmọ ó jí nínú dúkìá bàbá rẹ̀ ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ń bẹ̀ tẹ́lẹ̀ kí mọ̀lẹ́bí kí wọ́n jí nínú dúkìá ara wọn àbẹ̀bẹ̀ fàtìyàwó káwọn náà jí. nínú dúkìá ara wọn abẹ́ẹ̀kọ́ adákọ́ńpìnì lẹ, kọjá pípẹ́ nìkan tó wọn náà lówó nù kọ́ńpìnì ní ọjọ́ dálé sẹ́lẹ̀ kọ́ wa lọ mú nǹkan nínú kọ́ńpìnì náà abẹ́ẹ̀kọ́ mùsùlùmí ni ọba tó lọ sí nǹkan nínú bẹ̀sìn máàlì tàbí nínú ogun abẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹrú ni kọ́lọ́ mú nínú dúkìá ọ̀gá rẹ̀ ẹni ká ń gbèsè. ọba tó lọ mú tó owó ẹni tó jẹ lọ́wọ́ gbogbo àwọn ìrújú yìí kò ní í sí mọ́ nínú ìrújú òun ni tọ́jà sí pé ẹni tọ́jà lè ara ní oníbùkádà ló fi lọ jí nǹkan ṣùgbọ́n àlèta lè ta lè torí ẹ̀ torí eléyà lè gọ́wẹ̀. àbẹ̀bẹ̀ kọjá sí pẹ̀lú tá àwòkọ́ abẹ́gọ́wọ̀ rẹ̀ yín náà lọ sọ pé mi mo ní nǹkan báyìí eléyìí làwọn bá jẹun èyí tó ní ìṣe sáárì láàrò ilé tí òfin ẹ̀sìn gígọ́wọ́ tó fi jẹ́ ọ̀rẹ́ yẹn láàrẹ̀ orígun kejì òun náà ni àwọn májẹ̀mú sáárì nípa ẹni tá a jí nǹkan rẹ̀ àkọ́kọ́ ẹni tá a jí nǹkan rẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ tá a mọ̀ tó tún wá ń béèrè nǹkan ẹni tí wọ́n bá jí nǹkan rẹ̀. tí ọba ní túmọ̀ sí àníbi ẹni lójú. bákan náà ọgbọ́dọ̀ já sí wípé ẹni yẹn ìyẹn ní dájú nǹkan rẹ̀ yẹn ó ní agbára tòótọ́ ọlọ́wọ́ tó lálàáfíà lórí wọn dájú. ó sì gbọ́dọ̀ já sí pẹ́ni dájú nǹkan rẹ̀ ọjọ́ máa súnmọ́ ẹni tí a kò gbọ́dọ̀ pa ni pé àwọn ẹni tó ti pé wọ́n ń gbé láwùjọ Islam ẹ̀rí bákan náà eléyìí jẹ́ májẹ̀kún èyí ti ń bẹ lára ẹni tá a jí nǹkan rẹ̀ tàbí kí ọwọ́ òṣè tó jí nǹkan rẹ̀ bákan náà tún ní àwọn májẹ̀kún nínú orí kẹta èyí tó ti báàrì lára dúkìá tá a jí amẹnuba díẹ̀ nínú eléyìí alánà wípé dúkìá tí wọ́n á jí táàbí sọ́wọ́ ẹni tó ti ọgbọ́dọ̀ jẹ́ owó ìyẹn dúkìá ìhun tá a lè fi sọ́wọ́ tá a lè fi tàkìyí mu rẹ̀ tá a lè fálù rẹ̀ yóò sì jẹ́ nǹkan tó lápọ̀lé nínú ṣẹ̀ríyà ó fi ẹ̀gbẹ́ tó bá lápọ̀lé nínú àdámọ́ àwọn èèyàn àbí nínú mímọ́ àwọn èèyàn ìyẹn ò tó torí nǹkan bíi lè lápọ̀lé lọ́dọ̀ àwọn èèyàn jẹ́ ọ̀ lápọ̀lé nínú òfin ẹ̀sìn téèyàn bá lọ sí ojú òun pàtàkì nínú òye ẹsìn bí ẹlẹ́dẹ̀ bí ọtí bí òkú ẹran bí jìtá àti fèrè àti bẹ̀fẹ́ àti tíra fún bí ìdàláyò làṣírárì téèyàn ju fẹ́ kẹ́mẹ́ àbí jàwáyò àbí jàwáyò màá ní àwọn tíra wọn ní sùn tíra fún bẹ́ẹ̀ kájá náà sùn tẹ́lẹ̀ kéèyàn wá jírò síra bẹ́ẹ̀ àbẹ́yẹn jẹ́ àgbélébú àbẹ́yẹn jẹ́ òrìṣà gbogbo orúkọ àwọn eléyìí kan pàtàkì nínú sẹ̀ríà kódà kan wọ gbèdéke owó tí wọ́n lè fi gbọ́wọ́ yẹn bí yẹn bá ti wọn kò gbọdọ̀ gbọ́wọ́ ẹ̀. mọ́sálàmì lábẹ́ ọ̀rọ̀ wọ́n ní pé tí yẹn bá jí yẹn tọ́jú ọmọlúwàbí tí yẹn gbọ́wọ́ ẹ̀ ọmọlúwàbí yẹn ìyẹn lọ dúró dídé yẹn báyìí tí wọ́n gbọ́ wọn tán ẹ̀rí oríṣi ọ̀rọ̀ òun ni àwọn olùmọ̀sọ pé tọ́bajá gbé dúkìá ń bẹ lára ẹni yẹn tọwọ́ ní sọ́ọ̀bù látòrí ẹ̀ tọwọ́ kì í sẹ́ni wọ́n jí àfi tọ́bajá wúlò ẹrú ni owó ni nípa bẹ́ẹ̀ ni wọ́n lè fi dé ọwọ́ ẹni yẹn ẹ̀rin nínú májẹ̀mú ìjẹ́ dúkìá dábàá ní lẹ́yìn ó dábì gbọ́wọ́ nítorí ẹ̀ sọ́gbọ́dọ̀ jẹun tí ò ní tètè bàjẹ́ ẹ̀rin arínú àwọn olùmọ̀ bíi àwọn hànàfíà tóbi apá tuntun tó àwọn ní irun tí ọba tètè bàjẹ́ a gé ọwọ́ ẹni tó bá jì bí kéèyàn jí wàrà wàrà olówó yẹ bí èsì mbẹ ọ ẹ má gbàgbé bí kéèyàn jí ẹran tọrẹ ẹran lè bàjẹ́ bí kéèyàn jí èso àbí pápá tútù ṣùgbọ́n lọ́wọ́ ajé yìí tó gbẹ àwọn àwọn hànàfíà sọ pé lè jí ọyà pàṣẹ fún àwọn ìdìbò tó wà lórí ẹ̀ lábẹ́ ohun dájú ọgbọ́dọ̀ jẹ́ dúkìá sí alẹ́ ṣe tàkìyémù rẹ̀ lápàánú ẹ̀ pẹ̀lú owó. ìjẹ́ tó bá jẹ́ mustaf ó jẹ́ mustaf ọ̀rọ̀ àìsànká sáà lè gbọ́wọ́ ẹ̀ ẹ̀rí wọ́n ní àwọn hànẹ́bíyà àtàwọn ọmọge wọn ó sì tún jẹ́ ládàá àwọn hànẹ́bílà wípé ń bá jẹ́ mustaf àlè gbọ́wọ́ ẹ̀ tóun náà bá lẹ́tọ́ àti kọ́ àlùkùrán àti lè kọ̀ fún láti mọ́ wá síbẹ̀ ọ wá jì í lọ. ṣùgbọ́n tí nǹkan tó jẹ́ ohun tó níye lórí bá wà lára mọ́tà wọ́n yẹ wọ́n fi kúrò lọ́rọ́ kiri ká rẹ̀ ọ wá bẹ́ẹ̀ lọ mú bí ọ lọ gbé e ta wọ́n ní wọ́n fi ọwọ́ ẹ̀ ní ẹ̀rí. bákan náà nínú ohun tá a fi gbé ọwọ́ èèyàn májẹ̀mú ti ń bẹ lára ohun tó yẹ jí lẹ́yìn ìgbà tá a sọ pé gbọ́dọ̀ jẹ́ dúkìá tá a sàkọ́lé rẹ̀ nù ṣẹ̀ríyà nǹkan yẹn ọgbọ́dọ̀ wọ́n ti sọ́ọ̀bù yẹn gbèdéke tí ṣẹ̀rí alámiẹlẹ gbọ́wọ́ sórí ẹ̀ àti mẹ́tòbá yẹn tó tẹ̀síìrù láti kó pẹ́rúgùn dìínà fọlọ́mọfọ́ nínú dìínà tàbí kó ti jẹ́ dírẹ́hàmù mẹ́ta ẹ̀rin eléyàtí wà lówó sí amẹ́nubà lánàá bákan náà ewu téèyàn ó tàbí lórí ẹ téèyàn fi gé ọwọ́ ẹnìyàn nínú òfin ẹ̀sìn ọgbọ́dọ̀ jẹ muhammadu ewu tàbí sínú àpamọ́ àrí máa sọ ẹ lánàá ẹrí yẹn pé yọ wà láàyè kan tí wọn máa ń fi dúkìá sí àádàkán nínú ìṣesí tí gbogbo yẹn ti mọ bí kì í pé sísẹlẹ ẹ bá ṣẹlẹ̀ ànídọ́gbọ́sọ̀ ń lọ sọ ọ́nù fún ara rẹ̀ yọ wà nínú ibi ní ẹni pàṣẹmọ́sí. àwọn jùmùsùlù wà lórí eléyìí ibi àníṣe téèyàn bá fi dúkìá sí ti àpamọ́ gidi tó bá ní wọ́n ṣe àníga lóhùn tọ́rọ̀ òun lọ sọ owó nù ọ̀sọ̀ dúkìá nù bìtàkùnrin pẹ̀lú àti ìlú lọ́sọ̀dọ̀ rẹ̀ jáde lórí kò tọ́jú ẹ̀ nìyí.

wọ́n lọ sí sara sara yìí pé fi hà sámánú hà mọ́rọ̀ sẹ́yìn ẹni tó jí tí wọ́n mú yàn ìlọ́po owó rẹ̀ méjì ni ó mú wa wọ́n ó sì lò nínú ìdíyàjẹ́ ẹ̀dígẹ́dì tí wọ́n pa nítorí pẹ́rẹ̀ yẹn èé sinú ọgbà lọ́wọ́. adẹrẹbóde ọwọ awọlé kó ti bọ́ tọwọ́ ìyẹn ti yẹn bá wù. ọmọ rẹ báyìí ọwọ́ bábà wọn náà ìlọ́pọ̀ owó méjì ni ó gbọ́ wa. torí kíkẹ́ kó ṣe pé ní ọgbà náà kó ti lè lọ. wọn làbẹ́ ní sọ́kọ́ wọn àtàlà wọn fẹ́ yé. tọ́ba ajá sí bọ́ọ̀lù mẹ́rin yẹn nínú àtọ̀ nínú ọgbà tí wọ́n kẹ́rẹ́ sí tẹ́lẹ̀ tó mú yẹn bá ti wọ eré hàmù mẹ́ta àgbọ̀wọ̀ ẹ̀kọ́ yẹn. ọwọ́ ní ìrẹ̀ ìjọ ọlọ́lọ́ àlọ́ èso ńkọ́ èso àti ohun tí èèyàn lọ fún tó apó rẹ̀ tó ẹgbẹ́ yẹn pọ̀ ọkọ lórí gbogbo jáde. kọ́lá nàbí sọ́lọ́lọ́ àtàláwá náà yìí gbé yẹn èyí tó bá ti gbẹnu lè yẹ fi gé tó sì jáde pé kìí ṣe pé gẹ́gẹ́ yẹn tẹ́ lè kó sínú aṣọ ni kò sí gẹ́gẹ́ lórí. ṣùgbọ́n tó bá yẹ pé yóò kó sínú aṣọ tí wọ́n tẹ̀ kó irú eléyìí tọwọ́ wá nígbà tó fi kó nǹkan ọjọ́ ẹni kò sí wàhálà lórí ìdí ogun ní aṣọ yẹn tó wọ́n bá bà owó rẹ̀ nínú ìdí ogun wa yóò tún wá yíyà. bákan náà tí wọ́n ti yẹ bá tó máa lọ fún inú àpò wọn kò sínú àpò tó sì ti pé ní sọ́ọ̀bù yẹn ó pé dé hàmì wọ́n kí ọwọ́ ọ̀rùn sẹ́ni bẹ́ẹ̀ hadith yìí náà yà á yìí lábẹ́ ìdìjọ́ lábẹ́ wípé àníṣe ìwọ̀n dáàjì téèyàn ó jì tí wọ́n fi gbọ́ wẹ̀ lórí ẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ nǹkan tí wọ́n fi sínú àpamọ́ wọ́n lè wá sí àpamọ́ yìí orí ti méjì ìkànnì tó ti pápá mọ́tọ́kẹ́ wà fúnra rẹ̀ ìyẹn ti wà pápá mọ́ni ilé yẹn ní ìsìn àpamọ́ ni làwọn téèyàn gbà kéde mọ́ sílé rẹ̀ sí. àpamọ́ kẹ̀kẹ́ ló gbé yọ ọsẹ̀ tó wà kẹ̀kẹ́ láti fi sàpá tó ṣe yí pé yàrá hẹ́rù tó fi hẹ́rì. àpamọ́ rẹ̀ ọ̀ wáyé pẹ̀lẹ́ lómi ni bí irun mọ́tò ṣe àtọ̀jà léèyàn gbọ́dẹ́ sí. tí wọ́n bá yí kẹ̀kẹ́ yẹn lọ sọ pápámọ́ bẹ́ẹ̀ o. sọ abala ilé àtúnṣọ dáadáa. nígbà yìí wọ́n béèrè tó fi jẹ jáde lánàá àwọn tó fẹ́ jọrọ ẹ pípé atọrọ tọrọ òun náà ló ń pè ní pastor òun ní rẹpò rẹpò tí ọ̀rẹ́ àpò tí ó kówó mẹ wọn tún pè nínú ṣáà àwọn jòǹkó mí nà lọ́rọ̀ ẹ̀ náà wọn lọ síbi pé wọn fi ọwọ́ rẹ̀ yìí tọrọ pàpéyà ni ló fi yọ owó níbẹ̀ àbó fi ọwọ́ pàpò fowó lẹgẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé dúkìá ẹni tó jí yẹn ni ẹtọjú ẹ sílẹ̀ àpamọ́ ẹrí kájẹ láwọn àbí ni wọn ò ní gé ṣùgbọ́n ọ̀tọ̀ rìn lẹ́ni báyìí. Ah. bákan náà wọ́n ní nǹkan téèyàn bá fi sínú mọ́sálásí nínú ìdánilọ́jẹ́ téèyàn kì í ṣe sí mọ́sálásí o. ẹnìkan wá yí a lè gbọ́wọ́ sórí ọ̀ orí mọ́sálásí ni wọ́n ní ká máa tọ́jú owó yẹn. Ah, wọ́n á lọ sí àṣẹ síbẹ̀ wọ́n á mú àwọn ní àwọn tí máa ń yọ àṣẹ nínú mọ́tàlásí wọn lè dà wọ́n. ṣùgbọ́n nù ní ẹ̀sìn wọn ò lè gbọ́ wọn lórí ẹ̀. ilé jẹ́ àwọn ọ̀rọ̀ kankan èyí fẹ́ mọ́ nípa nípa àwọn tó ní ṣe pẹ̀lú ìjà àti kí ni wọ́n bá àtàkì sọ̀rọ̀ ìlàrí. nínú àwọn ìbéèrè lọ́jọ́ ọrú dáadáa tó ti wáyé òun ni pé àtẹ̀báàṣ ẹni tí bá lọ sí ìta òkú nẹ̀báàṣ èyí tí wọ́n mọ̀ láti jọwọ́ àwọn ẹgbẹ́ pé ńlọ tún sọ lára òkú ńlọ ta àwọn èyí ti òkú báwọn yẹn ti fọ orí òkú bíbá yìí tí wọ́n láwọn fi lẹ́kù àbí wọ́n lọ jó àbí wọ́n ṣe báyìí èyí wáyé bẹ́ẹ̀ láti jọ bẹ́ẹ̀ tí máa ń wáyé ni pé wọ́n kú wọn á kọ́ sọ lọ́rùn ẹ̀ wọn wá lọ sábà yẹn wọn kò kú lẹ̀ wọ́n kú. irúfẹ́ ènìyàn náà mọ́sálà ṣé wàá gbọ́wọ́ ẹ̀ wọ́n lẹ́nu àwọn olùmọ̀ òkú lórí àwọn lórí pé ìlọsọ olè náà lòun náà bẹ́ẹ̀ àrí àwọn màlìkí àwọn ṣàfihàn àhànábílà wọ́n ní olè lẹ́ni wọ́n bá lọ fún torí bẹ́ẹ̀ ká gbọ́ wẹ̀ ẹ̀rí. àwa rí bá àwọn àfáwọn àbí ni wọ́n ní àhà èyí tó lè. ẹni tó ń gbọ́dọ̀ lára rẹ̀ yẹn sọ́lọ̀ ọ̀gbìn wọn gbọ́dọ̀ lára rẹ̀ náà pa sọ́lẹ̀. àfi nídìí asọ̀dì àdìbálẹ́ ní ọjọ́ yá asọ̀dì ẹ̀fíkò yá o nígbà tó kú ọyẹ fóun mi padà fóun máa wọ̀. àwọn èèyàn nídìí lẹ́yìn náà lè pe ọdẹ wulẹ̀ gbà síbi sàrí. nítorí bẹ́ẹ̀ ká bá mẹ́rin tọ́lọ̀ ọ̀pọ̀ sọ lárò níbi wọn ó sèkú náà ni pé tí wọ́n ti tààrí ìwò rẹ̀ kí wọ́n jẹ níyà wọn ò gbọdọ̀ gbọ́wẹ́ ṣùgbọ́n wọn lọ́wọ́ àìdá ọ̀rọ̀ àwọn ti gbòòrò òun lọ́rọ́ bí ẹni tó ti lọ yọ aṣọ lárò wọ́n sáré tó le olóhùn tí ọ̀lẹ́ tó fi lọ́lọ́ ó sì bu kẹ́lẹ́kẹ́lẹ́ ni sàárè yẹn náà kéré tó ni àbí wọ́n là ń wí tá ń wí mi lọ kéré tó ni náà àkóso tó pamọ́ jìbì náà wàhálà tó lọ́ máa fi ẹni tá a gbé láṣù tọ́ àlọ́ fọ́tọ́ lára ẹ̀ ẹ wo wàhálà tó máa fi kótó kàn ó ní bí o lè o lè ní. wọ́n ní akẹ́rẹ́ nínú àwọn olùmọ̀ tí wọ́n ní àárín ah, ní ìtọ́wọ́ yẹn o àyàfi tí aṣọ tó bọ́ lára rẹ̀ ẹ bá wà ní sọ́ọ̀bù ẹ̀kẹ́ ló wọ̀ wá lérò gá àbúrò lásán ti fẹ́ wọ́n tó ìtọ́ba jẹ́ aṣọ ọ̀bọ àbáwọn tẹ́lu tó gbádùn dáadáa ṣùgbọ́n kò lè fẹ́ wọ́n mú tó tù wọ́n ti sọ̀rọ̀ lápẹẹrẹ adérògbòn ìdílẹ́rù lọ́ba wọ ten thousand naira sáárà tọ́jú ọmọ tó bẹ́ẹ̀ káfí sí yẹn náà káwá ti rẹ̀ pé ọwọ́ olè orí wọn ẹlẹ́ẹ̀kẹ́ òun ni má jẹ̀mú tá a wò lára ọ̀nà owó lẹ́nu jìnnà àkọ́kọ́ ó lè ní gbọ́dọ̀ mú dúkìá báyìí ẹtì ẹtìrì lẹ́yìn ìgbà tó bá ti gbé àpamọ́ yẹn tó bá ń pa ajá náà lọ́dọ̀ ìkejì á tún mú dúkìá yẹn fún fíà yọ pamọ́ ìkẹta òun ní pé ewu náà ti yẹ yóò mú nínú ẹtìrì yóò mú nínú ẹtìrì nínú àpamọ́ ẹ̀rí mọ́sálà mi lábẹ́ ọ̀rọ̀ àgọ́wọ́ àgọ́wọ́ ilé ẹni o àgọ́wọ́ olè táwọn yẹn bá dé pàpà tí wọ́n ti jọ lọ jalè nǹkan ìjàmbá ẹ̀ ni wọ́n wọ́n kọ́ lùbí kan wọ́n bá lọ wọ́n bá wọ́n wọ bẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bí wọ́n lọ wọ́n lọ fún kẹ́fẹ́. dúkìá ni wọ́n ó sì wà ní àpamọ́. akọ́dá àkọ́kọ́ wo ni wọ́n ti wọ́n yìnyẹn tá a bá pín lórí ẹnì kọ̀ọ̀kan náà àwọn olè mẹ́wàá ni sọ̀wọ́ nìkan tọ́ra àlè sọ pé nìkan lọ́gẹ́ nìkan lọ́mọ bẹ́ẹ̀ o àwọn mẹ́wàá ká ló sì dáa fún nígbà tá a padà wo tí wọ́n jí báyìí lápẹẹrẹ ajẹ́ gbà pé ten thousand naira àwọn onírógùn dì náà wọ́n jí wọn ọ̀rẹ́ ta o adájọ́ ogun ọ̀yẹ́yẹ́ ń gbọ́ ìgbé làgbọ̀ wọn kẹ̀kẹ́ bí ìyẹra rárá ike ìwúlá jẹ ọwọ́ wọn kò sí ìyàpẹnu lọ́dọ̀ àwọn fòfòhà rẹ̀ kàdé lára wọn ṣàfihàn táwọn sọ yìí pé agbọ́dọ̀ rí kọjá sí pé gbogbo wọn ni wọ́n kẹ́gbẹ́ níbi yíyọ jáde nínú àpamọ́ yìí agbọ́dọ̀ jẹ gbogbo wọn ọ̀rọ̀ àríyànjiyẹ ṣùgbọ́n tọ́ba já sí pé tọ́ba já sí pé irun tí wọ́n jí yẹn ó tó ti sọ̀rọ̀ ṣùgbọ́n kò kọ́ síbù ká sọ pé nípa ọ̀kan ló ṣe kí ni ọ ló gbé ohun tó tó ti sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ àlè lọ́wọ́ àlè lọ́wọ́ sọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ àlè Ah, àwọn ìyá olè wọn ló kó báyìí lẹ́yìn ìgbà náà sọ̀rọ̀ lórí májọ mẹ́rẹ̀ ìyá olè òun ni ká gbọ́wọ́ rẹ̀ bá a ti ká sọ láyà yẹn títí wọ́n sáré wọ́n sáré bọ́sùn. فاقطعوا أيديهما جزاء بما كسب نكالا والله عزيز حكيم الثالث والثالثة فاقطعوه وأيديهما جزاء بما كسبا جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. àwọn ìyá ti fẹ́ fún lè ọlọ́run ní àlólè lọ́kùnrin lóbìnrin ẹgbọ́ wọn wọn ni kọ́ba jẹ́ iṣẹ́ pàlàpàlà tí wọ́n ṣe ó sì jẹ́ ìdíyàjẹ látọ̀dọ̀ ọlọ́run torí ọlọ́run ọ̀gá olùlórí ni ó lágbára àti ìjọba láàrọ̀ dára àbí aláṣẹṣe lọ́lọ́run. ìwà fún olè ní ti àdígọ́wọ́ rẹ̀ ìjìyà ní káàdẹ́bí pọ́nlọ́lọ́ àtàlà ń lò lójú ayé rẹ̀ àwọn èrò pọ̀ ọwá lórí ẹ̀ àwọn àlùkùlà fáwọn ọ̀rọ̀ ti dúró àwọn náà ń lò lójú ayé wọn ẹnu àlùkùlà pọ̀ sí i ṣùgbọ́n ó sáré wọn kò sí pé tá a bá wá fẹ́ kọ́wọ́ ńbẹ̀ láti máa gbé pé ọ̀ọ́ sì yẹ ẹni tó pé kùránì ká gèlè lòun. òun ò ní fi súnà àdìpọ̀ àní ọ̀dà rẹ̀ ni wọ́n rẹ̀ torí kò sí kàlàyé àlùkò lọ. irú ayé àyíkọ́ ọlọ́dún fẹ́ẹ́ àlólè lọ́kùnrin olè lóbìnrin ẹgbọ́n wà àwọn méjèèjì ìyẹn ló máa jẹ́ sàn ìwà pálapàla tí wọ́n wù adẹ̀jẹ́ ìdíyàjẹ́ tó wá látọ̀dọ̀ náà ọ̀bẹ̀lẹ̀dà. alọ́bọ̀lùborí lọ́lọ́wọ́ ọba alábìgbé sẹ́ni tọ́ba sọ onídìí súnmẹ̀ wàá sì nípa ìgbésẹ̀ tó gbé nípa gbígbọ́wọ́ torí tá a bá sọ pé àníyẹ ó lè túmọ̀ ewu tí ń bẹ lẹ́yìn ọmọ ní kamárùn àníyẹ ó lè túmọ̀ láti di ọmọ ní kamárùn débi ìgúnpá ìgbọ́n àníyẹ ó lè túmọ̀ látọmọ ní kamárùn títí dé jìgá ọwọ́ ní nígbà tó lọ́wọ́ bá wá sọ wípé ẹgbọ́n wà àwọn méjèèjì ìpolóògè láì lè tún náà kò lè yẹjú. nígbà tó lọ́wọ́ ti wá rí bẹ́ẹ̀ tó já sí ilé ẹnu àwọn ọ̀sùnmọ̀ wa kò lórí ipò láàyè ọba wa kò jù bẹ́ẹ̀ lọ ẹni tó bá lẹ́ẹ̀dì jù òun la pẹ̀lú rẹ̀ ìyẹn tí wọ́n fẹ́ kò lé lórí ni wípé sọ́ọ̀mù láàyè ìyẹn náà fẹ́fẹ́ àbúkù tí ọmọ ọwọ́ ni ká sílé tàbí mọ̀ àbí jìkà ọwọ́ alálàyé ni tó lè bá jalè fẹ́rẹ̀ àkọ́kọ́ olè rẹ̀ tí ọkọ̀ kọjá lọ́sì wọ́n ti sọ ọ̀pọ̀ yẹn ká gbọ́ wẹ̀ ẹnu àwọn alágbọ̀yẹ nínú àwọn olùmọ́kò wípé abínú azumi nìkan ọwọ́ ọ̀tún rẹ̀ ní kájí. wọ́n ní torí ẹgbà wa kàtọ́ lílẹ̀ sọ pé gbàwọ́ ẹ̀ lágbọ̀dọ̀ àtẹ́bí ọ̀lẹ́ o sọlọ́lọ́ àlùfẹ́lẹ́ bí ọwọ́ ọ̀tún olè àwọn àyùmọ̀ náà síbẹ̀ àdìgbàgbọ́ wa rí kéwù kan sí àfàwọn àtúnlẹ̀ ìfọ̀sọ̀ tí wọ́n ti máa ń ké ike fákítọ̀ mú àìsàn lẹ́hùn náà ẹ̀gí ọ̀tún wọn. àwọn ní báwọn ti gbọ́ kíra rẹ̀ kíra ní gbajúmọ̀ lọ́dọ̀ àtúnlẹ̀ ìfọ̀sọ̀ sọ̀rọ̀ ní ṣùgbọ́n ní òkú pé torí pọ̀ jọ mọ́sáàfù jọ̀ọ́ náà ẹjẹ kákẹ́kọ̀ọ́ nínú tó gbajúmọ̀ tó wá látọ̀dọ̀ abdullahi bin sọ̀rọ̀ lọ́dí ọlọ́run fúlàní. ẹ̀rí wọ́n ní ah. wọ́n ní ìfẹ́ dákẹ́ máa mọ̀ ní pé a sọ pé kíra yẹn ẹnu òpè Qur'an torí kò sí dédé mọ́sáàfù ìdílà ṣùgbọ́n òrùn tó gbajúmọ̀ látọ̀dọ̀ àbúlá ìlú ṣàlàyé ṣùgbọ́n bọ̀yọ̀ kọ́ ìyẹnu ìdílà àbúlá bílẹ̀sì yẹn ti wáyọ̀ yẹ káàkiri. lọ́wọ́ ẹgbẹ́ ìtìlá kò gbé mọ́wọ́ lásán náà láwí nígbà tí ọlọ́run ò ní fẹ́ kí à. ìwọ̀n táwọn ò ní wá àlégọ́sì. tọ́ba ti á jẹ́ bẹ́ẹ̀ ajáde kó ti tẹ ọlọ́run ò ní gé nǹkan kájú òsì lọ. ó ti wà nù ádá rẹ̀ sẹ́wọ̀n pé bí ìbá ṣe ẹni kájàmọ́ rẹ̀ yàtọ̀ ọwọ́ wèlé yóò tó sọ ọ méjèèjì ọ̀tún ni ìṣe títí wọ́n dẹ̀ mọ̀ mọ́ àtẹ́tí sọ́lọ́mọ́ àtọ́lá nílé wọn ò ní sá lẹ́sà láàrin ọ̀rọ̀ méjì àbí kó mú yìí tọrọ bẹ́ẹ̀ tí ìbá ti ṣẹ̀ṣẹ̀ àdéhùn tọ́lá láti àdílé yìí ṣùgbọ́n ìbọn hàzùmí rọ̀ṣẹ̀ mọ̀mọ́lọ́ onídẹ̀ẹ́rì ká gbé ọwọ́ ọ̀tún abẹ́ẹ̀bẹ́ òun fi ṣe ọpẹ́sẹ̀ burúkú yẹn afẹ́ ká di ọwọ́ ṣùgbọ́n kì í ṣe dandan kì í ṣe dandan rárá ṣùgbọ́n tọwọ́ ọ̀tún ọ̀bá wa gbádùn nǹkan bóyá àbọ̀tì kan ti mú bí àbó lásìdẹ́ntì ásìdẹ́ntì ti jà bọ́ ẹ àbí ọ̀pọ̀lọpọ̀ ọmọ níta abẹ́tí kí ni o ti rí kò sí ń bẹ̀ mọ́ yàtọ̀ ẹni bá tún bẹ̀rẹ̀ pé èwe láwọn àgbè tọrọ bá rí bẹ́ẹ̀ àrí ni wọn sọ ni ká gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmọ́yé bùkátà ti gbé tiwa ká gbé ní jẹrẹ káàtì ẹ̀kẹ́ yìí tó ní láì fi yàn kúkú dáa tẹ́lẹ̀ kó kú wúlò kú dáadáa tẹ́lẹ̀ ìyá àwọn àdàtì àyẹ̀wò ìgbà bàlẹ̀ kí àtàwọn àlọ́ bí àwọn ẹ̀ òun ò yìí ká lọ mú ọwọ́ mi kọ́ máa gbé ife òwúlò tó ti dẹ̀ jẹrà bẹ́ẹ̀ kọ́ máa gbé yẹn kí káwá fẹ̀ gbé mi tutù. atọ́rí nu wọn hanẹ́bí la táwọn ṣe àtàyè àwọn ní wípé ìyẹn lè kọ́ ìyẹn lè kọ́ sùn yẹn tọ́ba yẹn kọ́wọ́ rẹ̀ yìí orí yẹn kẹ̀yẹ̀kẹ́ ni mo ti fi sí ìjàkùjàkù tẹ́lẹ̀ pásítọ̀tù àti kẹ́rù bá ń bà wá pé tá a bá di ẹjọ́ máa dà lọ ni ẹ̀jẹ̀ òní fẹ́ dúró níbi pé wọ́n fẹ́ kú sórí ẹ̀ nípa bẹ́ẹ̀ káwá lọ sí oṣù gbà yìí. mọ́sálà tó wá ní tí ọba jẹ̀ wá sọ́wọ́ ọ̀sùn bẹ̀ rárá bẹ́ẹ̀ wọ́n ti gé e, àbí sùtà bá àti wọn ní ká bọ́ síbi ọwọ́ mi ni orí ohun táwọn jòǹdòrò tí wọ́n wà láàrin lórí rẹ̀ ni ọ̀rọ̀ yìí báyìí a ti yẹjú ohun tó ní ìtẹ̀tẹ̀ lọ́wọ́ ọ̀sán àgbáwó ẹ̀ka ni wọn ò sí ṣùgbọ́n ti ti dájú pọ́ńtò láàrin tọ́lọ́ tó ní oṣù tẹ́lifíṣẹ̀ òun lè yẹn ti máa lò ó. Nbọ láàkì, òsì ọ̀wọ́ láàkì, mbẹ́ tó bá wà kù sí láàkì. Ẹ má jẹ́ àgbà gbogbo tí mo ti máa ń fa kẹ̀lá àmọ́ yìí. Ẹ mọ̀ ká bá ní àdéhùn ìdí ọ̀bá lálàáfíà. Àdéhùn ìdí ọ̀bá lálàáfíà lámàá ti tẹ́ náà àwọn jòkóòrò ìgbòfàlà nínú mọ́tà mẹ́rẹ̀ àtàwọn tó yàtọ̀ sí wọn wọn ní ká gbé ọwọ́ yẹn ọmọ abẹ láti fi kiri ọ àlùkò níbí báyìí ọmọ ọwọ́ mọ́tò àlùkò wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n ti sọ nípa tẹ́bi sọ́lọ́ lọ́wọ́ àtàlà ń gọ́ owó olè láti fi kiri ọ níbi ọrọ̀ ọwọ́ ṣùgbọ́n wọ́n bá di ìsìn wa ń dọ́tọ́ àdéhùn yẹn ọ̀gbádùn ọlẹ̀ ń fi ń fa ìfẹsàdé ti tọ́lẹ̀ ẹ wá ní kábà fi ṣe kí ni o káfí tẹ̀lé ẹ̀rí. àti ọ̀rọ̀ àbíbáṣe ti sí kìkan tó wà tí wọ́n ọ̀rọ̀ jẹ́ lọ sọ̀rọ̀ àdìgbò wọn igbe tó lè ba jalè ẹ̀sìkọ́sù rẹ̀ nínú ìlú rẹ̀ láti fi ọwọ́ ọwọ́ rẹ̀ nígbà dígé ẹ̀rí. ìyẹn jẹ́ ákàrò sí wọn wọ́n ní sèkàlùbáni wọn ti wà fún ọlọ́wọ́ sàárẹ̀ wọ́n mú ákàrò yìí wá nínú ìgbẹ̀rù wáyé fi dàkúrẹ́jì àhàdìsì mọ̀nẹ́rì sọ̀rọ̀ wọ́n ní wọ́n mú wá mẹ́rin ẹ̀rí tó ẹ̀rí yẹn ní òrin ilẹ̀ wọn lọ́ba tó fi di pé oríṣiríṣi ni ọ̀rọ̀ ní kálukú sọ àwọn míì sọ míì kò kẹ́dọ̀ọ̀rọ̀ wọn ni ẹ wọ́n ní afáàkà àwọn kòkòrò àwọn àgbà yìí níbi náà fẹ́ẹ́ gbé ní ọwọ́ yẹn àwọn kan ní bọ́ọ̀lù ìbò ni níbi ìdìkà ẹ lọ. ẹ̀lẹ́ ìdìkà lọ́ọ̀ tọ́rọ́wọ́ orúkọ oríkè ó sì bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìmọ̀ ní kàkó fi dé ìbàdàn. àwọn onílọ pé kò tẹ ẹ̀lẹ́ rárá rárá níbi ìyìn wọn fẹ́ kéèyàn gbé kú àwọn oníkàwárà ọ̀run nìkan wọn fẹ́ kéèyàn gbé kú ha tọ̀wọ́n ní bẹ́ẹ̀ wọn lẹ́bi ẹ̀fí kó àbí bí ọ̀rọ̀ ọwọ́ oríṣi ọ̀rọ̀ wọn sọ. sọ eléyìí jẹ́ sí láàbù ti bẹ láàrin kiri ọ láàrin àwọn olùmọ̀ lórí ẹ̀. Ibn Hazm wọ́n lọ wá fẹ́ fún ọ̀rọ̀ àwọn jòkòrò nípa pé ọ̀rọ̀ ọwọ́ ni ẹja gé ẹ má jà lọ ìgbéró ti kà lọ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà tóun náà ti gbà pé ọwọ́ náà sá ni gbogbo ẹ̀ jẹ́ nígbà tá a ti gbà kọ́wọ́ ni gbogbo ẹ̀ jẹ́ ẹjẹ́ àwọn èyí tó bá kéré jù sí ń jọwọ́ ọ̀rọ̀ ọwọ́ yẹn rẹ̀ ọ̀rọ̀ ọwọ́ ni ẹ̀sìn má jẹ́ àgbàdo tó ń náà sì ni ohun tó lò lọ́ fi ṣiṣẹ́ yẹn kẹ́ẹ̀ báyìí kó lójú ẹ̀sìn bí ìjọba àrùn jáde ẹ̀rí. wọ́n nínú kẹ́kẹ́ wọn padà wò wọ́n náà rí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nígbà tó ń pàṣẹ pé ká ṣe tàyà mọ́ ọlọ́wọ́ ní pẹ̀lú àwọn mẹ dùn mẹ́ ẹ fàtàyà mẹ́mọ́ àbí fàtàyà mẹ́mú fàáyìn náà ẹ má ní jàǹdàbà ẹ wá rú ẹ ṣe tàyà ìyẹn ní kí ohun tí ń bẹ lórí bóyá fáwùsàbù bí wojú ìkùn wà ìdí ìkùnkè ẹbí ìfẹyẹ ẹbí fáwájú ní àtọwọ́ yìí wọn ní kí ló ṣiṣẹ́ ọlọ́wọ́ bá súnmọ́ ọwọ́ sí àdáhùn alikafa àtẹ́lẹwọ́ méjèèjì ọ bá máa ń sọ ìpè rìwáyà tọwọ́ nípa lọ́dọ̀ àtúnlẹ̀ ìbùdó ẹ̀mọ́ rọ̀díọ́lọ́ọ̀bù tààlà àti gbogbo àwọn tí wọ́n lórí ìgbà yìí lórí rẹ̀ ògúnrégé àtọwọ́fọ̀ ọgbálẹ̀ lẹ́ẹ̀mejì ògúnrégé. ìfúndàkùn sálámtúmọ̀ ọwọ́ sí ni òun nígé ni ọ àtẹ́lẹwọ́ méjèèjì ẹ kátó nẹnẹrẹ náà wọlé olùyá gbé yọ lórí ibi ọ̀rọ̀ àwọn jòmùgúrù yẹn sì mú pé tí wọn bá jẹ ibi ọ̀rọ̀ ọwọ́ yẹn ó sì fi mú púpọ̀ jù bákan náà wọ́n lé káwọn àmì tó wa tí wọ́n ní. tí wọ́n lé apá kan àwọn àwọn fòfàhà tọ́tún fi ṣe kíni ọ̀tọ́ fi ń sẹ̀. pàpà jùlọ tọ́wọ́ yẹn bá padà sí pé ẹsẹ̀ nìyẹn fẹ́ kí. kó láàgì lẹ́sẹ̀. àwọn náà ní kájí mọ́ sílò alikáàn mínísàárì àbí mínísàárì ẹ̀ kókósẹ̀ ẹ̀bí jọ́ǹtì kókósẹ̀ tá a fi lọ sójú mọ̀ ní kájí wọ́n ní wọ́n máa àwọn jẹ̀mọ́ wò lọ rẹ̀ ọjọ́ ìwà yà kẹlá sọ̀tọ̀ ìwọ́n àjọ tó ti lọ́wọ́ ẹ̀rí tí ń ṣe lérí ètò yẹn kí gbọ́ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ náà ti dàgbé rẹ̀ tó bá padà kẹsẹ̀. ẹgbà wa mi tó ní apákan àwọn fàhà tó wà lórí ẹ̀ mo ní bébí dáàgì òṣùlù àtọ́ ní èrí dìlì ní lọ́wọ́ ti fẹsẹ̀ láàyè ibi táwọn ọmọ oníkà ti bẹ̀rẹ̀ ẹlẹ́gbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ wa látọ̀dọ̀ àlè ṣé kàlùbá sọ pé azaru yìí dé dáwọ́jà hasan kálọ̀ owó ló ẹ̀rọ àwọn ìjẹ̀lẹ̀ kí wọ́n gé kí lọ ṣàtẹ̀rù alikọ́dà díẹ̀ nínú kékeré tẹ̀lé káwá ní ìyókù lẹ̀ fún oyè yẹ bèbè ní sẹ́yìn kalẹ̀ ọba rẹ̀ òfin tẹ̀lẹ̀ láti máa kẹrẹ̀. ọbẹ̀ bí wọ́n ti fẹ́ mú wáyé pé yẹn ti lè gbé níbí báyìí náà. tọ́ba ajẹ́ sẹ́wẹ̀ ó ti pé gbogbo àwọn ọmọdé kamara rẹ̀ wọ́n kókó sẹ́yìn wọ́n fi bí ẹ̀kú fẹ́ wọ́n á fi àbọ̀ yẹn lẹ̀ tọ́ba òfin gbogbo yẹn tí ọba ti tẹ̀lẹ̀. tábà wá bẹ́ẹ̀ ké láti kí bí ká fọ olókùúta ni àbí ká bẹ ládàá èwo ni ká ṣe bẹ́ẹ̀ wọ́n ní kò sí àgbà lọ́dọ̀ àwọn kòkòrò ha wípé ẹnitọ́ jẹ́ adájọ́ ọyẹ kọ́ sẹ́ ààrẹ ọyẹ kọ́ sọ bóòlù òṣìṣẹ́ dáadáa níbi hajj tó fẹ́ sùn yẹn. ẹlọ́rọ̀ kan lẹ́bi sọ́dọ̀ àtàlà sọ yìí pé nípa ẹni tó dára ẹni tó mú sí wọn jẹ níyà òtítà àwárí náà wọn sọ hábà tó lọ sí à onídàámọ gbogbo ìgbà ni wọn bá mú sí wọn bá mú wa láwọn àjọ ni ìjọ Ọlọ́run yà á láti rìn inú àbí láti gbọ́dọ̀ àwọn ẹṣẹ ìtọrin aláàfin ẹni rẹ àti kárẹ lọ́wọ́ lórí ọmọ ìyá yìí ẹrí ìyẹn ní pẹ́ẹ́ni àwọn ọ̀pẹ́ torí mọ́jà lè torí lẹ́ẹ̀kẹ́ náà ti yìí tàbá jẹ bí ẹni wọn lọ fún ẹlẹ́ṣẹ̀ nìyí nínú òfin ẹ ìgbésẹ̀ islam nípa ẹlẹ́ṣẹ̀ á lò fẹ àsìkò ìrìnà fún un tẹwọn bọ rẹ fẹ mẹ́ta lọwà ẹnìkan fẹ tó ti pamá nífẹ rẹ ọmọbìnrin náà ní ìkórìíra rẹ rárá nínú ìkọbọ àwọn náà ní ẹlòmínú lẹlòmínú lọ àwọn onígbàgbọ́ òdodo tòótọ́ sí èso ní palapala á fẹ́ ẹsẹ̀ níbẹ̀ kò dé ẹ̀ ní sí ìkórira kẹ̀kẹ́ lẹ́nu ìwádìí. ìrẹ́ kejì òun lẹ́nu tó ṣe wípé á kórira rẹ̀ tọ́kẹ̀tọ́kẹ̀ òun lẹ́nu àti kò fárò kò sọ èbèlí tó bíà tí ò ní wà láàrin á kọ̀ yẹ́yẹ́ dáa á bẹ̀ rí ìṣẹ̀wá pátá yìí ẹ wà á náwó ẹtọ́ gbígbé lẹ́ẹ̀kan náà bá a ti ń fún nífẹ̀ẹ́ láàfún ní kórira òun náà ní ọ̀dà rẹ̀ bí irú olè ẹsọ jalè ọ̀dà rẹ̀ díẹ̀ ẹlẹ́sẹ̀ díẹ̀ méjì la máa lò lẹ́ẹ̀kan náà á kórira rẹ̀ ìgbà tí mo tó gbé tiwọn ní sọ́ọ̀ tíṣẹ̀rí afẹ́ gbé lórí ẹ̀ wá bí ọwọ́ rẹ̀ dálẹ̀ á tún wá nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú ká má lọ àwọn abiri pé kí ni pírọ́blẹ̀mù ẹ̀jẹ̀ ìjà alára kan wá fi ń jáde kẹ́ o lórí àjẹ o ká fún nínú ẹ̀sùn náà kí la lóye o ìfẹ́ la lóye o. báàdà kiri o báàdà gbogbo lẹ́yìn ìkórira ibi ìfẹ́ náà àtẹ́lùwà pàlàpàlà tó. wọ́n ti kílẹ̀ àdìẹ tuntun rírẹ̀ àdìrẹ̀ àti sáni lọ́wọ́ ní lórí pẹ̀lú báwa sí balabala. láwọn kòkó ha, nínú àwọn alágbọ̀nyé ẹ̀sìn tí wọ́n fi ẹni tó jẹ́ adájọ́ ọgbọ́dọ̀ wá fìkò tó máa bá a mú tó ṣe pé ọwọ́ gígé yẹn kò ní jẹ́ sásìkò ooru kan lágbára torí yẹn ni lè kó dara mọ́lẹ̀ kọ́ bá àdìgbọ́wọ́ rẹ̀ ńgbà sí káàdì sí ìgbà tí ó fi gbádùn. tọ́ba tó lóyún lólè àbọ̀sẹ̀ bímọ àfilẹ̀ tó dùwò mọ́ wọn. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kẹ́sẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀fẹ́ wọn yá sọ lẹ́gbẹ̀ẹ́ ti sí pé ọ̀sẹ̀ tán ká kú olè yẹn lọ sí ibi dáàbì kí ọwọ́ rẹ̀ ààyè dáàbì kọ́wọ́ rẹ̀ tí ó jẹ ọjà tí àwọn èèyàn máa ń wà bẹ́ẹ̀ àbí ká fà á lọ ẹ̀hẹ́ ká fà á lọ síbi ẹ̀ bá ti wí ká fà á lọ síbi dáàbì fẹ́ kí ọwọ́ yẹn táwọn kọ́ rọ̀fì ikọ̀ ká fà á pẹ̀lẹ́pẹ̀lẹ́ kèdè fẹ́ máa wọ̀ pé ó lè ìpakọ́ ìbọ̀wọ̀ rẹ̀ fẹ́ lànà gé fífàkọ́ta wá gbà yẹn ní wàhálà èyí ọ̀rọ̀ a máa fà á lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àwọn ọ̀fẹ́ kọ̀ọ̀kẹ́ tá a lò kété tó le tó fi wá jà ní o rẹ o ká gbọ́dọ̀ jẹ́ olè ká gbọ́dọ̀ máa mú ẹ wojú ẹ mọ gbogbogbò ọlọ́jàlè. tọ́ba tí wàá ti máa mú débi náà ti fẹ́ gbọ́wọ́ ẹ̀ náà yóò jókòó èyí ó dé kó má máa jara parapara ọmọ ajá ti tóbi yìí la fẹ́ gé láti lọ gé níbi àárín ìfọ́ rẹ̀ ni káàsì fòkùn dé àwọn àgbègbè ọ̀ àbìkì nìyẹn gé títí tí ìgbọ́n ni olùdókèrè tí ó ti jápò ní ara ọwọ́ rẹ̀ yẹn ó sì gbọ́dọ̀ jẹ́ ọ̀bẹ tí ó mú káàdì pọ̀ dáadáa ìpẹ́ ìkànnì ẹ̀ka bá gbé lé ọwọ́ ni yọ bẹ̀ ìbẹ́ yìí lẹ́nu àwọn abẹ́rẹ́ ajá. ààrẹ ti kẹ́sì ẹ̀ka rí a sì jọ yá gidi. mọ́sálà mi ni ìpè ibi tá a gé yẹn bó o lè ṣe ṣe ká fi ilẹ̀ kẹ́jẹ́ tó gbẹ ìjẹ́rìí ó ti jáde fẹ́ kó padà kú. ẹ̀wọ̀n pé náà làgbà lọ tọ́jú ọgbẹ́ ńlẹ̀ fún àbá filẹ̀ tẹ́jẹ́ bá dáa tẹ̀ filẹ̀ kó tú tó fi kú tá a bẹ̀. a tọ́jú àyèdá kéèyàn títọ́jú àyèdá kéèyàn wọ́n ní hadithi kan wá látọ̀dọ̀ àdìmọ́ ẹ̀rọ jẹ́ lọ gàrà àdì ipò títí ọlọ́ fi aṣọ tó lówó lórí gbogbo wọ́n wá nílò títí ọlọ́run eléyìí títí ọlọ́run títí ọlọ́run ni ẹmu ẹmu wa ẹtọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ìdìbò ìyẹn ni pé kẹ́ wá fi kẹ́kẹ́kẹ́ fi kẹ́ fi tí ọgbẹ́ ẹ̀jẹ̀ yẹn kẹ́ wá sẹ̀ fún wa bá ṣùgbọ́n àdìsí yá àdìsí tọ́lẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ẹ̀dọ̀ àwọn fòkàhà kò yí pé alo kele kan tí a fi ibi tí ìsọ ẹmọ pété ó ti já èyí ó sì máa tú fẹ ó sì lè gba ẹ tọ́lọ̀ gba fẹ káfí kele kan kẹjẹ ẹ fi tó ìyẹn máa jáǹfà ní kúlẹ̀ yẹn a sì lè fi sọ fún òkú ní apá. ẹ̀rí nínú ọ̀rọ̀ èyí tó tún wà òun ni bí ọwọ́ tá a gbé yẹn sáàsù mọ́ ọlọ́run sábàbà sọ mọ́ ọlọ́run lọ́dọ̀ àwọn Ṣàfi'í àtàwọn Hanabila wọ́n ní ká sọ ọwọ́ yẹn bọ́ ọlọ́run pẹ̀lú ìgbà wa gàtú bá di tìyẹn lẹ̀ èyí tó sọ́wọ́ náà ni pé kò níìdì kárí mú ara tí lè mọ́ mú bá bẹ́ẹ̀ dání kọjá lórí ọwọ́ rẹ̀ ìyá dájú o. àwọn mùsùlùmí wọn bá rí bẹ́ẹ̀ kọsọ wọn bá sì rí òfin lẹ ẹni ọjà lè lẹẹkẹ ní ọjà lẹẹkẹ bóòlù láti ṣe sókè ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ ọjà alákọ̀ọ́kọ́ kágọ́tù ọjà lẹ́ẹ̀kejì kágọ́tù ọjà lẹ́ẹ̀kẹrin kágé ẹsẹ̀ ọ̀nà ọjà ọjà lẹ́ẹ̀kẹrin tó wá ń jà ní tó bá jẹ padà tó. ṣàpèyà ló ń fẹ́ yà ṣé gbogbo ìgbà ló ń fẹ́ máa jalè àdébí wá lórí ọ̀sùn bá dé ènìyàn lálàáfíà ẹ̀rí obìnrin pé lọ́dọ̀ ìjàlẹ̀ karùn-ún èyí tó da jù ní pé ká kó gbogbo sí i òwò ti ká kó gbogbo sí i tàbá wá lù dáadáa náà síbi àá. wọ́n gọ́wọ́ kéde wọ́n gọ́wọ́ kéde wọ́n gẹ́sẹ̀ kéde ẹsẹ̀ kéde ó sì tún lọ sí sẹ́yìn. ṣé ni wọ́n lé olóko ni wọ́n ti mẹ́wọ́n. kọ́lá wọ́n lè fún lẹ́wọ̀n gbére láàrin òkà gbèsè lè gbé kátó kátó pápá yẹn. ìjìyà yìí kí ni òkú kó lọ́rùn olè òun ni ẹ̀ṣọ́ fẹ́ràn tọ́ba ti rí sípẹ̀. ọjà lílo ẹni tọ́jà lílo lóhùn ti mójú kó wọ́n sí wàhálà wọn sí wàhálà wọn ẹnìkan bá bẹ̀rẹ̀ wọ́n ti gbà àbẹ́ni ẹni lóhùn mójú kó kò sí wàhálà ọmọ ẹni mọ́lẹ̀ nìyẹn. wọ́n sọ òṣìṣẹ́ ọlọ́run bá sọ wípé ẹ máa mójú kó níbi ìfúnni níjìyà báyìí bí a gbọ́wọ́ àbí ilẹ̀ yẹn ló kópa àbí ìpààyà àbí ìmúlẹ́gà gbogbo àwọn kan tó lé tó lé bẹ́ẹ̀ nínú hajj. ṣùgbọ́n jíjẹ́ ọlọ́run yìí tó bá ti dé sígbó èmi tí mo já láfẹ̀ẹ́ fọ́fọ́ ni wá jẹun dẹ̀dẹ̀ lálẹ́ o. àgbà sọ pé dẹ́nì kan bá jalè àbó ṣe ìwà ẹ̀ṣẹ̀ kan tó ti jìyà nù. tọ́ba lọ sọ fún olùkọ́ olùkọ́ lè ṣe kankan gbà tí èdè fún ìlà láti. ǹjẹ́ ọ̀sọ̀ fún nínú kẹta àfi ní kọ́wé yẹn ó sì jalè òun lọ́ọ́ sọ pé òun jalè tẹ́lẹ̀ nígbà tó di tí wọ́n fa kí ní ìyọ pé á bẹ ọwọ́ yìí ọlọ́wọ́ ọjà kẹkẹ mọ́ mọ́ òun jà ọwọ́ ọmọ tó wù sọ wọ́n tẹ̀ mọ́ tó tẹ̀ kọ́ lòun lẹ́nu jọ́ mẹ́ta yìí òun ti rú ẹ̀ níjẹta lẹ́ o nítorí àlè má gbọ́ ọwọ́ rẹ̀ mọ́sálà tó ti pé òun lẹ́ẹ̀ láyà tá a fẹ́ ká dé òun ni wípé ìjà lè má gbọ́wọ́ nígbà tó bá já sí pé olè ti túbá àwọn fòkàhà ẹni wọn kò ìwé tútúbá dé yẹn túbá lóòótọ́ tí èsì rọ pẹ̀lú pé yẹn sábàámọ̀ tí yẹn pinnu kó wọn ò ní ṣe mọ́ ìyà ọ̀run ni ó gbé kú òfò ṣùgbọ́n ẹni wọ́n kò yí pé tọ́ba súnmọ́ lẹ́yìn ìgbà tọ́wọ́ ti bà á tẹ́rì sí fìdí ẹ̀ múlẹ̀ kọjá lè wọ́n sì ti gbé déwájú adájọ́ àbá yóò jẹ ìyá ìwọ́n kò sí kankan lọ́rùn mọ́ ni nípa ti tuntun bá rẹ̀ yẹn. mọ́sálà ní ìlọ́wọ́ alábẹ́rẹ̀ ká tó wá fún àyà táwọn bàyẹ̀ òun ní gbé sínú májàmú tuntun bá lọ́wọ́ dọ̀mọ́ lọ́lùmọ̀sọ̀rọ̀ ewu tó jì yẹn ọ̀dà padà fẹ́ ní tó ní àbí kọ́ sọ owó ẹ̀. wọ́n tó bá ti pé ewu tó jì yẹn ewu náà lè rí ni ẹnu kó pé ewu tuntun bá rẹ̀ ó fi bí àdìgbò dá padà. ó jí ó sì ti wọn bá yẹn ká gbọ́ wẹ̀ ẹ̀ ẹ̀ bá tuntun bá gbá fóònù lọ ní ẹ̀rí ọba àjọsí kó lè yàrá dẹ àbọ̀wà sọ̀rọ̀ ọ̀dà padà rẹ fún ọba àti ṣe hàjù fún ọba àbá ṣe fún kọ́ńtà dà padà nígbà tá ti gbà lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n bá jáde ohun tó ń jì yẹn nǹkan yẹn ti bàjẹ́ táàbà lé táàbà sì fún níyì àtòrí okùnfà kan tí òjì ká gbọ́wọ́ ẹ̀ bọ̀ dẹ́dẹ́rẹ́ kó lówó yẹn padà ẹnu àwọn olùmọ́kò sí ṣùgbọ́n tó bá ti jìyà àti gbọ́wọ́ ẹ̀kọ́ lẹ̀ tó ẹnu àwọn olùkọ́ kò síbi pé kí wọ́n dá padà ọ̀rọ̀ bíi mẹ́ta wọn sọ. ọ̀kan náà àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ onípe dandan ní kọ́ńtẹ́ nǹkan yẹn jẹ tuntun bá rẹ̀ ọ́ ẹ má jẹ́ àgbàgbé aṣọ kó ti jìyà ọ́ àrò ọba àdé ìṣòro ọba wa orí eléyìí làwọn jòkòkòrò wa ọ̀rọ̀ mi sọ pé kìí ṣe dandan fún mọ́nà kò sì ní í ṣe pẹ̀lú fẹ́sẹ̀ tuntun bá rẹ̀ lálàáfíà bí kò lálàáfíà ọ̀rọ̀ kẹta òun ni pé tára bá tẹ̀ nìkan dá padà tára ọba ti tẹ̀ ẹjẹ́ jẹ́ ọba mú lọ ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù náà ni pé dandan nìkan padà ẹ má jẹ́ àgbàgbé inú má jẹ́ mú tọ́lọ́wọ́ nígbà tuntun bá lọ́wọ́ èèyàn òun ni kéèyàn sí wọn bí ẹsẹ̀ kó stọọpù ẹ kó sàbámọ̀ lórí ohun tó ti ṣe kó sì lẹ́bi kó òun ní padà mọ́ lẹ́yìn náà ní kí ni rọ́tò lè mọ̀ gan ni. mọ́sálà mi òun ni pé ǹjẹ́ sáà ní fún yẹn ní díyàmọ́ tọ́ba jáde pé ohun tí o lè jí yẹ òun náà ló ní padà ní kó tó di pé ìdájọ́ wáyé yẹn ní kó padà ti rà ó ti jáde o wọ́n bá mo rà báyìí. ẹ̀rí wọ́n ní tọ́ba wáyé bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n padà kú wọ́n padà dẹ̀ àti tí ìfún ní ìdájọ́ lọ́dọ̀ àwọn jòkó rọ̀ kọ́lá ní gbọ́wọ́ rẹ̀ wọ́. tọ́lẹ̀ bí wọ́n jì kẹrẹ̀ yìí asábọ̀ fún gbọ́dọ̀ wà kọ́ wa mọ́ kọ́ wa lọ. òsèlú ká bóun lò dájọ́ lórí ọ̀hún ti padà bó. ṣùgbọ́n o sí pé kíní yẹn jẹ́ tiẹ̀ lẹ́yìn ìdájọ́ tí wọ́n tó gbọ́wọ́ agbọ́wọ́ yẹn náà ni o sì wà mọ́sálà rí ikú òun ni wípé olè ọjàlè kó o lè tó wọ́n gbọ́wọ́ tó ń kó pé o tó bá jẹ́ ti pé tó fi gbọ́wọ́. ṣe yìí ọwọ́ lọ lọ́wọ́ atóbi ọdún márùn-ún òde. ṣé nítorí ẹ̀ tí ò ní jí àmọ́ náà ní gbọ́wọ́ wọ́n lè àti náà gbọ́wọ́ rẹ̀ rẹ̀ táwọn jòkó rò wọ́n lọ o.

yọ wáyé ní oṣù tí gbogbo orígun mẹ́rin yọ ọba ti pé tí gbogbo ọba jẹ ọba ti pé rẹ́ẹ̀rí àbí ìtọ́jú ṣùgbọ́n adùn bí ọmọ náà lọ tó bàbẹ́ owó ńlá dẹ̀ àbí bàbá tó tó owó ọwọ́ ẹ̀ àbí àwọn àtọkọ́dá rí ẹ̀ rẹ́ẹ̀rí irúfẹ́ wọn yẹn wọ́n ní lè fún títí àbí títí jìyà tara pẹ̀lú tí wọ́n lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti jìyà kọ́lọ̀ kó wa olóògbé ní àtàzíyà àlùkò bá tún àtàzíyà yà. nínú kẹfẹ́ wa sì lápẹ̀lú tí mo bá jẹ́ kó tí ò pé mo fi fóònù lẹ̀ báyìí mo wá lọ sùn lálẹ́ mo wá padà láàárọ̀ ọ̀la mo bá tún fi parọ́. sọ pé kò ní òsì ló kéré sí abẹ́ sí kẹ́sì nínú jìyà tẹ́lẹ̀ yẹn lè ṣe fún ni pé ó mú lọ kó owó fóònù yìí méjì lọ sọ̀rọ̀ ní rẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ àwọn ọ̀rọ̀ tó ní. nínú àwọn ẹ̀ka tó tó jìyà iṣẹ́ ní kágọ́wọ́ kò lẹ́tọ́ jáde lẹ́ẹ̀karùn-ún gbogbo ẹ̀dẹ́ ló sì wọ́n ti sọ. agọ́wọ́ ọ̀tún lákọ̀ọ́kọ́ agé tó sì lẹ́ẹ̀kejì agé ẹsẹ̀ ọ̀tún ní àkọ́kọ́ ní ẹ̀kẹta agé tó sì lẹ́ẹ̀kẹrin ọba tó jáde ẹ̀ka irúfẹ́ ẹni bẹ́ẹ̀ jìyà ní ìlànà wa bíi lulu bíi gẹ́gẹ́ bí tuntun ìbẹ̀wọ̀ ọlọ́run bá wá sọ wípé ọmọ ń sábà. àdétutù bá wò lè ìwò dáná òun máa gbà dé ọlọ́run bá jẹ́ ní yóò tán bá ronú bí wàdà lẹ́yìn àbòsí tó ṣe pẹ̀lú nǹkan onígbà ṣe. mọ́tòbá lẹ́yìn àbòsí tó ṣe wá àtúláhà ó tó wá ṣiṣẹ́ rere lẹ́yìn ìgbà yẹn. ọlọ́wọ́ bá máa gba tuntun báyìí á gba lẹ́rú. torí bí ọlọ́wọ́ bá ní aláforíṣi ni tí máa ń sì kéèyàn ìyẹn ni pé tọ́ba tó bá lẹ́yìn ò lè dọ́jà ó sì ronú bí wàdà sọ́dọ̀ ọlọ́run bá gba tuntun bá rẹ̀ láàrin rẹ̀ sọ́lọ́wọ́ alimọ́bù ahmed rahim látọ̀dọ̀ abdullahi ibn amri wọn ni arábìnrin kan ọjàlè lásìkò jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àwọn sọ́jà ló lè mú wa wọ́n wá ọlọ́run obìnrin yìí bábàjá wa ló lè. àwọn ọjọ́ rẹ̀ ẹ má jà gbàgbé pa àtọ́kùn ti déwájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àwọn àwòkọ́ yẹn pàtàkì ní ẹ̀dá pẹ̀lú ká túbọ̀ wájú wọn ni á béèlì rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ẹ̀ béèlì ẹ̀ bò ó ẹ lọ gọ́wọ́ ẹ̀ wọ́n tún tún sọ pé òjíṣẹ́ ọlọ́run kí ló jí rí dàrí wẹ̀ rí á béèlì ẹ̀ ọ̀dà bọ́jẹ́ rúbù dì náà á sẹ́ fáìmọ́rẹ́sì ilẹ̀ rú gan ebi wọn lọ́ ọ̀dà táwùsẹ̀ rẹ̀ àmàmùwà ẹ̀rẹ́ ẹ̀kọ́ ni five hundred million wà á kú lẹ̀ ẹ má gbọ́wọ́ ẹ̀ ní ọlọ́run ní àdéhùn ẹ̀ gbọ́wọ́ ẹ̀ wọ́n ní wọ́n ti gbọ́wọ́ tó ẹ̀ lọ. wọ́n lóun ní ẹ̀ máa ń sọ báyìí pé òṣìṣẹ́ ọlọ́run tí mo ti rán foríṣẹ́ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni àǹtàlìyàwó àbí àǹtìlìyàwó ìwọ nìyí lónìí ìwọ obìnrin ẹ lọ fa mẹrùnmáhà yẹn kọ́ wá tutù oúnjẹ yẹn bàjẹ́bàjẹ́ ó ní ìwọ obìnrin yìí lónìí o ti rí ìrònúpìwàdà níbi ẹsẹ̀ rẹ kódà ọmọ títí ọdẹ ni mímọ́ kódà mímọ́ rẹ dàbí ọjọ́ tí ààrẹ bẹ̀ bí ọlọ́mọ wọ́n ní bọ́lá wọn bá ti sọ ayọ̀ yìí kalẹ̀ ní ebi bàbá ń dá tàbí bá nìkan níbi wàhálà. ọmọ nǹkan àti ìgbà ìlú yìí alẹ́ ni yóò tọ́ bá ronú ju àdàlẹ́ yá àbòsí rẹ̀ tó ti ṣàtúnṣe. ọlọ́run ọba ti máa gbàgbẹ́ rẹ̀ á gbà lẹ́rú. ọlọ́run ọba aláforíjì ni tí máa ń sìnkè yẹn ẹtù wo obìnrin tó ń pè ní bàtúmí àtọ́wọ́n jẹ́ àṣẹ àdìsí rẹ̀ rìn lẹ́nu sọ yìí háì nínú ẹgbàá wa ìmáàmù Zuhri látọ̀dọ̀ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Aisha wọn làwọn ọkùnrin yìí ìpàtàkì obìnrin yẹn bẹ̀lẹ́ mi wọn obìnrin tó jalè lákòókò àtẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ yẹn nínú lásìkò gásàtò ìyẹn nígbà tilẹ̀ Islam níta ni yọ lọ ọba nípa arábìnrin yìí ta gbóyà tó gbójú gbóyà tó lè lọ bá àtẹ́bí láti lọ bá sọ̀rọ̀ bí bá arábìnrin tó pàtàkì yìí kò tiẹ̀ sẹ́ni tó lè gbóyà ju ọ̀bọ̀ zayd ọ̀bọ̀ harisa tọ́jẹ́ ibu rasulullahi sallallahu alaihi wasallam tọ́jẹ́ lóṣooṣù ìjọ ọlọ́run usama bá ṣe bẹ́ẹ̀ lọ́ba lọ́ba bá nẹ́bí sallallahu alaihi wasallam ọba sọ̀rọ̀ nípa arábìnrin yẹn wọ́n ní bí ojú àdẹ́mi ṣe yí padà nìyẹn sallallahu alaihi ọba ní a usama ìwọlọ́tẹ́ wo lédi àtẹ̀síwáwò fi hajj mílí olóde láyé àná ọ̀jálá ṣé ìyá kan tọ́lọ́wọ́ ní ká fún yẹn náà àwọn ìyá rẹ̀ ìwọ bẹ́ẹ̀ máa sì pẹ̀lú rí ẹ̀ kò sáàmù ní a òjijì ọlọ́run ìmọ̀ pé lálá bẹ́ẹ̀ ni ìṣẹ́gbẹ́ ní ìyá Rasulullah òjijì ọlọ́run dáàbò foríjì mi ọ́ bá a wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba fásità sọ́ọ́bà àwọn afáwọn sọ pé fásità sọ́ọ́bà kí ni túmọ̀ rẹ̀ ọwọ́ ni ìfúsàálà ìfúsàálà ìfúsàtọ́bà ó ti kútúbà wọ́n bá lágọ̀ fèlè kútúbà ni kútúbà yẹn wá tó gbogbo tó lójú pọ́ kí ni wá ní kútúbà tá a nẹ́bi ṣe ó fi yìí bọ́lọ́wọ́ pẹ̀lú bọ́lọ́wọ́ ti lẹ́tọ̀ọ́ sí yìí ọwọ́ àtọ báyìí pé lẹ́yìn ìgbà yẹn alo ti kó parun báwọn tó ṣáájú yé ṣáájú ṣáájú. bí wọ́n ti máa ń ṣe òun ni kéde ìyá mi yìí bá já wọ́n á fi ilẹ̀ wọn ò nílò bí ọlọ́run ọba lórí ẹ̀. ṣùgbọ́n wọ́n ti kọ́ lẹ̀ lọ́jà ilé wọ́n á lò bí ọlọ́run ọba lórí ẹ̀ òjijì ọlọ́run bá wá sí pé ó búra wọ́n ní àwọn èèmì dánájú èmi ànẹ́bì mọ̀fẹ́rìndẹ́nì mi bẹ́ lọ́wọ́ rẹ̀ búra sí ṣe àlá ilé pọ́pẹ́ lọ́lọ́run ọba lélẹ̀ láti ọ̀nà alá pọ́pọ́lọ́run lórí gbogbo ìgbà àdé ọpọlọ́run fún ọ̀dà o àbí kò pé bàbá sí ìtàwọn kiri aláìní ròlú àní kò pé bàbá àtìlẹ́kọ̀ọ́ máa lo ẹ mọ́lọ́run pé ẹ̀yẹ ọlọ́run ẹ ṣùgbọ́n tà á ti o bá ń bá alọ́ọ̀yì ànábì àmà ṣe bẹ́ẹ̀ sọ́nà lọ́wọ́ alẹ́ òṣèlá ó ní mo fẹ́ ní sẹ́ńdì ìdí ànábì ń bẹ lọ́wọ́ ẹ̀ fúnra. àdínà bàtà ìgbẹ́ fáfimà ọmọ Muhammadu gẹ́gẹ́ alára ló jalè máa ń fi ọwọ́ rẹ̀ bọ́ọ̀lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bójútó ọlọ́run ṣe yí ó yí ó wò nìyẹn wọ́n ní ẹ fáwọn mọ́tò lẹ́bọ̀ ọlọ́jà lẹ̀ wọ́n níbẹ̀ ní ẹ̀tọ́wọ́ ẹ̀bọ́ lẹ̀ ìyàwó àyíṣà ní pé wọ́n lómìnir yẹn wá fún bá dáadáa lẹ́yìn ìgbà yẹn wọ́n ní kí ìdìtì lọ́pọ̀ gbòmí jalè yẹn ọwọ́ àtẹ̀ lọ fọ́fọ́ lẹ́yìn ìgbà tọ́wọ́ ti gbódúgbò. wọ́n ní lẹ́yìn ìgbà yẹn máa ń wá bá òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́

عليكم السلام ورحمة الله ọ̀kẹ́ta rẹ̀ láàbù ọlọ́jà ni ó sì ti wọ̀dù sọ́ọ̀bù ọgọ́wọ́ fún rẹ̀ á tún ti yà kọ́ ṣáájú aláṣẹ. nítorí pé bọ́ bá tẹ̀ wá jáde kọjá lè tọ́ lẹ́tọ̀ọ́ sí bí gọ́wọ́ kìí sóun wọ́n ní gbọ́ngàn wà rẹ̀ aláṣẹ wọn ní gbọ́ngàn wà rẹ̀ ó lè má gbọ́wọ́ yẹn dáadáa. Jésù tá a bá tẹ̀ dé ba akàlàṣẹ. torí èèyàn lè lọ fún oúnjẹ òbí bá ń ṣe ra àbí ọwà aláṣẹ ìjọba yìí. ààrẹ mi kẹ́sì tí yẹn bá mọ́mọ́ ẹ ní ìsìn tó dẹ̀ yí lọ́rùn tó pa ìjọba òmò àbí òní torí ìjọba sọ pé ìwọ àtọ́mú ẹ abẹ́ mi lẹ́wà torí ẹlẹ́bi ẹlẹ́bi adìyà pé òfin àṣẹ ó ti kúrò jù sálàtì àwọn alátẹlẹ ẹkọ gbọwọ ẹ àwọn ajé owó bíi adìyà ilé ọlọ́wà náà tó bá ti tọ́jú ọwọ́ nìyẹn. عليكم السلام why kíní kejì rẹ̀ jọra wọn tó bá ti dáadé lójú dáadáa bíbí àwọn ọmọ yìí lórí pé èrò kì í ṣe dáadáa fún wọn wáyé èrò yóò tún sùn lọ́dún wọn bá ti dáadáa kí yẹn tọ́ mọ́ wọn wá tó tẹ̀lé tí wọ́n tún tẹ̀lé sílẹ̀ yìí ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì nípa gbọ́mọ tó kéré gán òun lè yẹ kó sẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà wá ní fóun tó sẹ́gbẹ̀ẹ́ nìyẹn ni lọ́dọ̀ mọ́ kékeré akẹ́kọ̀ọ́ àti ẹlẹ́ tó fẹ́ yóò ṣeré lọ yóò fẹ́ máa dàbí pé ẹ̀yàdì aláàrín tó ń tẹ̀lẹ̀ lórí o yóò bá yẹ kó lọ wájú ọlọ ẹ̀ tó yẹ kí ẹ̀ ti gbogbo àwọn àtàwọn ìwájú lọ wá. gbogbo ni gbogbo náà lẹjọ ni ẹtọ kọjọ dàrí àgbà òun lára mọrin nìyẹn tó wọn dẹ sí ní yìí tó ń bẹ òde lórí kìí sọdá ìkéde kan ní ọ̀sẹ̀ o kìí sọdá ìkéde yẹn lè lọ lára o èyí sì lè máa fẹ́ díẹ̀ díẹ̀ tó lè má lọ́wọ́ gba wà tó ní sí o lè kọ́kọ́ kó ten thousand lẹ̀ kó jẹ̀ fara lẹ̀ bọ̀ náà ara rẹ̀ kọ́kọ́ kalẹ̀ díẹ̀ tọrọ bá rẹ̀ di eré rẹ̀ sí tọrọ bá sì lè o lè má lù káwà ní wa àbí kọ́ ọlọ́ba fẹ́ lọ́dún kọ̀ọ̀kan ọdún márùn-ún ti pè tọrọ bó ti àlùmọ́yé kí wà sórí ọ̀tá ti pè kí sọdá ìkéde lọ́rọ̀ àìdí ìkéde lọ́rọ̀ òun ni kíkó ló wà lọ́dọ̀ bàbá tó bímọ kì í sì ya ọkọ̀ Ah, ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọdún ìyá rẹ̀ pọ̀ kí làwọn akẹ́wà pẹ̀ lọ́rọ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ ní alára bó ti wà yẹn lọ́mọ àgbà ó máa fà fọkọ sí bàbá ẹ̀ bàjẹ́ àjìlá yẹn àbó ń sọ fún ọkà bẹ́ẹ̀ yẹn ọmọ àgbà ọkùnrin yẹn kẹ́ ẹ̀ máa fà fọkọ sọ bẹ́ẹ̀ sẹ́yìn lẹ́sọ fẹ́ fẹ́ mi tẹ́sí mójú tẹ́sí láì kú ọ̀rọ̀ àkídá yẹn ilẹ̀ ìyàwó mùsùlẹ́mù tó ń pè ní rùmẹ̀tọ̀ àwọn rùmẹ̀tọ̀ tó nípa bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àyè ìyẹ̀gẹ̀ ni kókó ọlọ́sùn yìí tó ti ń sìn kẹ́sì pẹ́ jù wọ́n kú ti gba kádàrà ó ti fẹ́ lóyún ó ti bímọ ní ọ̀rẹ́ bì báyìí wọ́n sábà bínú púpọ̀ ṣùgbọ́n yóò ní pẹ́pẹ́ ẹ o kò tọ̀ ọ̀tẹ̀ torí ó kú tó máa jẹ òun lọ́nu lẹ́nẹ̀ wọ́n ti tún ìwé ẹ̀ má dára yín láwọn pé sọmọ yẹn wà ń sọ ìdí ní ọlọ́kù rẹ sí wàhálà tó lóun sọ ìdí ọmọ ni tí wọ́n tún tẹ̀ lọ padà kó lọ sọ yìí kòròkòtì igi ìyá yẹn lórí ọgbọ́n tó tó máa dá pẹ̀lú ìyá tó gbórí wá tọ̀ rẹ̀ yẹn. Tẹ́lí ọkọ̀ ti jẹ fúyẹ̀ òun kẹ̀ jẹun tẹ̀ ọkọ̀ yẹn gẹ́ lójú ọ̀rọ̀ tó ẹ́ fẹ́ fẹ́ yìí ẹ̀hẹ́ tí kọ yẹn lọ́nọ̀rọ̀ kọ́ lọ fún yìí tó yọjà tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú agbèrè wọ́n ti parẹ́ pẹ̀lú nìkan náà. náà kọ́ lè tẹ̀yà rẹ̀ náà pariwo kala tó ẹ̀yà yàrá ó kù lẹ́sí ilé mẹ́ta. Thank you. ẹni wọn bá lò kẹ ṣùgbọ́n kẹsì kíkọ́ wọlé ṣé kíkọ́ wọlé ẹ̀fẹ̀ rẹ̀ yóò lè pọ̀ ní ìdúró pé ẹ má jẹ́ àgbàdo ìbá ti ṣàlàyé ó lè ó sọ owó ti dúkìá lọ́la kọ́lé tọ́wọ́ àdó àpamọ́ ó ti fún kẹ́lẹ́kẹ́lẹ́ eléyìí ti kẹ́lẹ́kẹ́lẹ́ kọ́ ara yín pé kọ́ wá gbé sálọ ẹ kọ́ ní ìdó ti jàmbá ni wọ́n wá dájọ́ tó bá ti lé rẹ̀ lọ́wọ́ tí mo lè lọ alaikum salaam tó lọ sọ́yìn. Thank you. ó jí ìkẹlù kúndùn yẹn. ìmọ̀kẹ́ tó lọ mọ́tò tó jí kẹfẹ́ lẹ́nu yẹn tó kíní sẹ́sà lọ síta máa ń ṣe láṣẹ ìpè àti kọ́kọ́rọ́. o lè tọ́ba ti gbé ìtẹ́tọ́ wọlé sọ́ọ̀bù ó fi ọwọ́ rẹ̀ bí wọ́n ti lo òfin ẹ̀ náà.

èbí wọlé ẹni tí ọba alágbájá ti séjè ló ìgbà wọn fẹẹ sọwọ ẹni ẹ ẹrẹ kẹsẹ ló ní wọn padà sí lẹ. nígbà táwọn awí ni ẹtúwẹ́ máa fẹ́ lójú ayé àtẹ́jú sọ́nù lọ́la àtàlà wọn lè ti délé yàn wáyé kó tó di pẹ́ dé kí ọ̀sọ́rọ̀ mọ́ ẹ̀sìn òkèrè nínú òfin ọlọ́wọ̀ ẹ̀sìn nínà ọmọ bá dérè tí ọba ti pé gbogbo ìjọba bá sọ fún afẹ́gbé ìdájọ́ kalẹ̀ lẹ́ni tí ó yẹ tó ti gán òsì ọdún tó bá tẹ padà yá àgẹ̀lú tó fi mọ́ gbọ́ wọ́n bọ̀lì kódà yóò ti máa lọ rí ẹlẹ́sìn tá a bá ti dọ̀wọ́ gẹ́gẹ́ ni ọ̀tá sọ pé ọ̀yá mi rẹ̀ ló bá rẹ̀ rẹ̀. aleykum salaam wa rahmatulah. Ah. àwọn ènìyàn. wọ́n ká ka gbogbo àwọn. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. Ah. Ah wọn làwọn gbà ọ̀gá. ọ̀gá ọ̀yẹ̀ parí rẹ̀ tọ ẹ á ti sọ pé ẹ ọ ti béèrè béèrè ọ ti ṣe gbogbo ní èyí ìradùn lọ́sìn irú bẹ́ẹ̀ ni yìí tálákẹ́ ká kí wọ́n wọ́n kábùkù pé wọ́n ṣe ní ṣùkà. torí tó bá yẹ pé ojú tí wọ́n ti sọ́ọ̀bù wá gbọ́wọ́ ẹ̀ nípasẹ̀ aláfẹ̀dẹ̀ ni. èyí tún táwọn jẹ wọ́n òde èyí tó wá fi sọ́wọ́ wọ́n dé gbogbo ni wọ́n ṣe ṣùkà yẹn wọ́n sọ́jú ẹ̀ ìyàtọ̀ wọn bá lẹ́tọ̀ọ́ gbogbo wọn wọ́n táwọn nípasẹ̀ wọ́n fún wọn lẹ́wọ̀n. wọ́n yẹ tí wọn lò ní ọlọ àti ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala. ok wọ́n dé àwọn aláṣẹ wa. ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ń wà nípò agbára wọ́n máa ń kó owó àwa ń pè wọ́n lólè wọ́n ní sókè ní kápò mi wò pé bọ̀ yẹ kó lólè náà nítorí mẹ́ni tí wọ́n kó ebi iṣẹ́ yìí láti kọ́ ọ máa ṣe o iṣẹ́ kó sì máa gbowó wọlé kọ́ wa lọ gbowó nílẹ̀ kéwù tẹ ké lẹ́nu àlẹ́ ọ̀yẹ̀kẹ́ pè lólè ẹbí ti pè é lólè àdẹ́kùn gbogbo wàhálà náà ti lágbàdẹ òní ìtọ́jú kíkọ́ nílò oúnjẹ oúnjẹ àbá tàbí àwọn ẹ̀dàkúndà akówó ìjọba mi kọ́tà kíkọ́ tẹ̀sí pé èyí sọ ní kí ọ̀rọ̀ wọn kọ́wọ́ nílé gbogbo àlà ń pààrà òní lólè kí yẹn kó dúkìá ọ̀la kọ́lé ní yẹn sọdí ẹni àpapọ̀ ọwọ́ àjọ kẹlẹkẹlẹ mu eléyìí wúlẹ̀ ń pẹ̀lú ẹ̀ níra yìí rẹ̀ wọ́n ó lé ní òkè owó jáwó ìgbọ́dọ̀ rẹ̀ wọ́n mọ bóòlù ẹ̀dá pè lólè pé o lè ti kẹ lọ́dọ̀ ààrẹ náà ní ti kọ̀ bí ìyẹn pé nígbà tí èyí tó débẹ̀ dé ìṣẹ̀lẹ̀ ọ̀gá á ó ti jàmbá ó jàmbá ẹ̀ gbà nípa bọ́dọ̀ wọn jàmbá ẹ̀ الله أعلم الذي لا صبر ولا لا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت